tí bá ní kó ṣe àṣẹ ìkọ́kọ̀ kíkó ètò lẹ́sẹ̀ àṣẹ àbátalágẹ mo bá dá o lélẹ̀ tùmárẹ̀ lókè ń gbà o alọ́bọ̀ ní tọmọ ọlọ́run kóṣẹ́kóṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ ee àṣẹ àṣẹ àṣẹ I'm out for my daily 2k ẹ̀yin tèmi lórí Orísun ṣàlàfíà lẹ èmi ọmọ yìí náà ni tèmi lolúwa Báyọ̀dé tí gbogbo ayé máa ń pè ní tímìrọ mo ti dé bí mo ṣe máa ń dé ṣàlàfíà ni mo bá yín. I'm out for my daily 2K. ọba wa gbé mi sókè o. ìgbà tí n bá padà wálé. kí n kó rògbò délé. I'm out for my daily 2K. bàbá má jẹun àgbo. ìgbà tí n bá ó ti pẹ́ tí mo ti ti bá ní kí n sọ bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí ó ti pẹ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀ má tiẹ̀ ní kí n ṣèrántí ìgbà tí wọ́n bí bàbá mi bàbá mi wọ́n wọ́n sínú life bàbá mi pé olórin náà máa jẹ́ so ìgbà tí bàbá mi máa dàgbà wọ́n lọ kọ́ gìtà bàbá mi ń play gìtà ìgbà tó máa pàdé ìyàwó wọn náà olórin ni ìyàwó wọn ìgbà tó máa bí èmi tí mo jẹ́ first born náà èmi náà need láti dolórin torí ìdílé olórin ni mo ti wá orin ń gbénú mi orin ń gbénú ẹ̀jẹ̀ mi wú ẹ̀jẹ̀ tó ń fúlònú ara mi báyìí orin ni o orin ni orin lẹ̀ ń rí bẹ́ẹ̀ ṣe orin lẹ̀ ń rí báyìí o látòkè délé ẹ̀ báyìí orin ni o orin àti àṣà òun ni wọ́n fi bí mi mo bẹ̀rẹ̀ ní ọdún 2007 nígbà tí mo ń parí secondary school mi eh, mo bẹ̀rẹ̀ as choir master nígbà yẹn nínú chapel ẹ̀mọ̀pọ̀ máa ń ní body school ni mo lọ so a máa ń níbi fellowship tàti máa ń sin ọlọ́run ṣe get so ibẹ̀ ni mo ti di choir master so àti ibẹ̀ ni mo ti wá fẹ́ràn music mo ti fẹ́ràn orin kíkọ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo máa ń kọ ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ officially tí mo wọ studio pé ah ṣé orin mo fẹ́ bẹ̀rẹ̀ Eh, ọdún 2010, 2010, and ten ni two thousand and ten tí mo rí ó ní eh, ọmọbìnrin kan tí mo fẹ́ràn gbà yẹn ọmọbìnrin yẹn ò dẹ̀ ṣe tèmi so instead of kó fẹ́ mi ó fi mí lẹ̀ lọ bá ẹlòmíì torí pé nìyẹn eh, ó jẹ́ big boy ládùúgbò so ó wá inspire mi láti kọrin kan tí mo title ẹ̀ ní ó dùn mí gan so based on that fact òun ló jẹ́ kí n wò pé it's time to start doing my music ó ti yá àsìkò ti tó láti bẹ̀rẹ̀ sí ṣe music so mo bẹ̀rẹ̀ sí record the different songs màmá lọ studio káàkiri ní eh, ní àdúgbò wa ń gbà yẹn ní alágo méjì yaba níbi tí mo dàgbà sí so ìgbà tí màá fi padà lọ sí school university mo padà sí Ìlọrin University of Ìlọrin ni mo lọ so hundred level mi ni mo wá bẹ̀rẹ̀ sí kọrin hundred level mi yẹn ni orin kan wá jáde orin yẹn gbà náà lọ́hùn eh, àti China lórin yẹn ti wá ṣùgbọ́n orin yẹn popular gan ó pè opa Gangnam Style opa Gangnam Style op op op op Gangnam Style wọ́n ṣe kọ́ gbà yẹn nìyẹn so ó bá inspire mi ó wá jẹ́ pé nígbà náà ni eh, Unilorin ní transport problem àdúgbò kan tó dẹ̀ tó wọ́n dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ University of Ilorin jẹ́ tanke tó wá láwọn kan wọ́n ti mú kọ́nà kan báyìí pé òkè ibẹ̀ làwọn ti máa lọ máa dá mọ́tò dúró tó máa gbé àwọn láti inú school bọ́ síta school tó wọ́n máa sọ tankẹ̀sà tankẹ̀sà tankẹ̀sà kíkí ní ẹ̀kan ṣe wá sórí mi nù Gangnam Style tankẹ̀sà lẹ́mi ṣe change ẹni o inú bathroom náà ni most of the inspirations bóyá mo ṣe nǹkan kan lọ́wọ́ moment ló máa ń ló máa ń mú àwọn kí náà pè yẹn wá. àjẹsà àjẹsà tí mo parí school tí mo wò pé ah kí ni mo fẹ́ ṣe pẹ̀lú ilé ayé mi ni wọ́n wọ̀ pé kí n lọ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ at least kí n make owó torí music lè máa tètè fún mi lówó bí mo ṣe need àwọn òbí mi náà sọ pé ah ṣé music ló máa bọ́ ẹ mi ò dẹ̀ ń ṣe àwọn oní live band tó jẹ́ pé wọ́n máa ná lówó so ni mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ eh, mo fi music mo pa music ti, mo jára mọ́ṣẹ́ kí ló máa ń mú àwọn ìmísí wá fún mi ní ìjìṣẹ́ orin yìí ẹ gẹ́gẹ́ mo ṣe sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo ti sọ wípé àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sí mi àbí tó bá ṣẹlẹ̀ láàráùndì mi òun ló máa ń gbé orin jáde so nǹkan tí mo yẹ gbé orin mi sí lóòótọ́ ọ̀dà afrobeat lórin mi wà o ẹ̀ ṣe get kì í ṣe fuji kì í ṣe ṣùgbọ́n èmi mú díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tẹ́ tí mo pè é tán ìsìn nínú fújì nínú àpàlà nínú gospel nínú gbogbo ẹ̀ mo fíùsì ẹ̀ papọ̀ mo wá pè ní eh, afro traditional music afro trad a sub-genre of afrobeat so ọlọ́run dẹ̀ ti ń gbà fún wa láti gbà tá a ń ṣe iṣẹ́ ọ̀rẹ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn wo kọ́ sọ o mo máa ti bó lóore mi pàdé mo máa ti rójú rere gbà mo máa ti bá lánàá pàdé mo dúpẹ́ mo rí ire gbà o ìgbà ọ̀tún ti ṣàyà mi gbangba o mo ní kó bá ló sọ. ẹ tá ní ká sọ nípa àwọn àdojúkọ ìdojúkọ tí mo ń rí nínú iṣẹ́ orin yìí ó pọ̀ ó pọ̀ gidi gan gidi àkọ́kọ́ owó tí màá fi lọ ibi tó ti ń ṣorin tí wọ́n máa lè fi bá mi gbé orin mi jáde ìyẹn jẹ́ challenge number two láti promote orin tá a bá tiẹ̀ ní pé òkè ó yá ọmọ gira pẹ̀lú bí gbogbo economy Nàìjíríà ṣe rí mo ṣorin tán gbogbo orin dúró àti promote ẹ̀ kí sáwọn family members nìkan ló máa gbọ́ owó dẹ̀ lèèyàn fi ń polongo orin sáyé so challenge another challenge tó tún wà òun ni eh, ọ̀rọ̀ owó funding fún music career mi but eh, díẹ̀díẹ̀ bá a ṣe ń rìn tá à ń tá à ń gbìyànjú díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ à ń rí àwọn ìrànlọ́wọ́ kéékèèké ọ̀gbọ̀n tó ń yọjú tọ́lọ́run dẹ̀ ń bá wa fi àmì sí kékeré tí à ń ṣe. ẹ eh, tẹ bá ní pé kẹ́ ẹ béèrè lọ́wọ́ mi Eh, nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ like orin tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ eh, ní August eh, ọdún tó kọjá òun ni mo gbé orin mi Daily 2K jáde Daily 2K orin yẹn mo ṣe gẹ́gẹ́ bí ìmísí tó wá sí ọkàn mi gbà yẹn nípa àdúrà olúwa àwọn tó bá jẹ́ kristẹni wọ́n á mọ nǹkan tí mo sọ àdúrà olúwa bàbá wa tí ń bẹ ní ọ̀run fún wa ní oúnjẹ òòjọ́ wa ní èmi so ní èdè gẹ̀ẹ́sì ló ti wá sọ́dọ̀ mi ní ìmísí yẹn ti wá ó sọ fún mi pé give us this day our daily 2k ṣe get so ni mo ní ìmísí yẹn ṣe wá ah, orin àdúrà ni o iye wá nìyẹn amount my daily 2k. bàbá wa gbé mi sókè o. bàbá bàbá má o. bí ìgbà tí n bá padà wálé kí n kórè oko délé. bájúlọ jùlọ mo lọmọ lọpẹ pakúlẹkúlẹ pàtàkì pẹpẹ jíjí jíjí mo ti mo ti gbọpẹ o. then nǹkan tí mò ń work on lọ́wọ́lọ́wọ́ tí mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ òun ni àgbájọwọ́ àwọn àkópọ̀ àkópọ̀ àwọn orin wọ́n máa ń pe irú project tèmi work on lọ́wọ́lọ́wọ́ sọ wọ́n máa ń pè ní EP extended play EP yẹn ó ní orin mẹ́rin ní orin mẹ́fà ṣùgbọ́n mẹ́rin inú ẹ̀ orin àṣàyàn tuntun méjì tó kù ó jẹ́ orin kan tí mo ti gbé jáde tẹ́lẹ̀ rí mo fẹ́ tún gbé jáde ìkejì eh, remix wazobia remix àwọn èèyàn sọ fún mi pé ah, àwọn like orin àwọn yìí àwọn èèyàn like orin mi yìí gan daily two k ṣé àwọn tí wọn gbọ́ Yorùbá báwo lọ ṣe fẹ́ gbọ́ ní òkè mo máa ṣe fún mo máa ṣe àtúnkọ ẹ̀ mo máa ṣe é fún àwọn tí kò gbọ́ Yorùbá bí àwọn Haúsá àti àwọn Ìgbò so mo wá èèyàn kan tó ń kọrin ní Ìgbò mo wá èèyàn kan tó ń kọrin ní Haúsá àwọn méjèèjì ti wà lórí orin náà báyìí sí so gbogbo ẹ̀ ló máa jáde pọ̀ nínú EP náà EP yẹn mo wá fún ní táìtù mo pè ní what works works what doesn't doesn't ó kàn dàbí nǹkan táwọn olóyìnbó máa ń pè ní kí ó sẹ̀ra sẹ̀ra what will be will be ìgbìyànjú lọmọ ènìyàn gbà so eh, adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún bó ṣe ti jẹ́ so far pé ep eh, e yẹn á wáyé láyé àti lálàáfíà gbogbo ayé dẹ̀ ló máa gbọ́ gbogbo ayé ló máa gbọ́ lágbára ọlọ́run lágbára ìlú ẹ ti bá ní kí n sọ ibi tí mo máa ríra mi láti èní sí eh, bí ọdún díẹ̀ sí sísìn. Si, si, si ẹ máa ti máa rí mi káàkiri gbogbo ayé o kì í ṣe nàìjíríà nìkan lè ti máa máa rí mi ẹ máa rí mi lókè òkun ẹ máa rí mi ní àwọn ilẹ̀ adúláwọ̀ mìíràn tí ò ń ṣe nàìjíríà ẹ máa rí mi ní ilẹ̀ faransé ẹ máa rí mi ní ilẹ̀ àwọn chinese àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri tí ọlọ́run máa gbé mi kiri láti mú ìròyìn ayọ̀ music wá ẹ mọ̀ pé àwọn òyìnbó máa ń láìkì music wa àṣà àti ṣe àti orin tó mọ́gbọ́n wá torí mo ṣe wà yìí ẹ bá gbọ́ orin mi látòkè délẹ̀ kò sí eléyìí àti eléyìí tẹ máa jó sí o àti gbogbo ẹ o gbogbo ẹ ló ní ìtumọ̀. ẹ àmọ̀ràn mi fún àwọn tó ń bọ̀ lẹ́yìn kan fẹ́ débi tèmi náà ti dé tó dẹ̀ tún fẹ́ ju bí mo ṣe dé lọ torí pé bọ́n ṣe máa ń sọ ojú ẹ̀rìn ojú ọ̀run tẹ̀yẹ fò láì farakanra so tẹ bá mọ̀ pé iṣẹ́ orin ilẹ̀ yìí náà fẹ́ yàn láàyò ẹ jẹ́ kí orin tẹ́ ẹ̀ ń kọ kó mọ́gbọ́n wá torí pé apart from pé máa popular lásìkò yìí tí ó bá di eh, tó bá yá tó bá ní kán tún orin yẹn play ṣó sì máa ní mínì sáwọn èèyàn kò tẹ́ máa kọ́kọ́ rò nìyẹn then ẹ fọlọ́run síwájú tẹ́ bá ti fọlọ́run síwájú anything tẹ́ bá fẹ́ ṣe láyé yìí ó máa jẹ́ success so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ dé ipò tí mo ti dé yìí ẹ̀fọ́ lọ́wọ́ bá síwájú gbogbo àdé rọrùn fún yín. anything wey wan affect me oh away anything wey wan stress me go away anything wey wan affect me oh if e no be money no call me oh. ẹ máa wo tẹlifíṣàn Orísun tí mi rọ̀ kò ló wà lójú ìwòran yín. I'm out for my daily today. Bàbá wa gbé mi sókè o ìgbà tí n bá padà wálé. kí n kóró kó délé. I'm out for my daily 2 bàbá má jẹ ọkọ o. ìgbà tí n bá padà wálé o. kí n kóró kó délé. tí bá dín lówùrọ̀ mọ́ lọ́pẹ́.